بسم الله الحمد لله ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته من ọpẹ́ إليك يا ọjọ́ fún سبحانه وتعالى àtọrọ alékún ọlá rẹ̀ ṣẹ́ni tí ọlọ́run bá rán sí wa láyé láti wá ṣàlàyé ẹ̀sìn fún wa tí ń ṣe anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ó pín àwọn anábí ọlọ́run àti àwọn òjíṣẹ́ lápapọ̀ ọ̀nà ni anábí tọ́lọ́run bá fi ìwé tí ó tún sí ìwé mímọ́ lórí ilẹ̀ ayé lónìí àfi tí ṣe ìwé ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ọ̀nà ni alukur'an òun náà lọ́nà ọba fẹ́ràn tí wọ́n ráyé ó ṣe àwọn èèyàn kan lẹ́sà tí wọ́n jẹ́ àwọn ẹni rẹ̀ tí wọ́n bá ẹni rẹ̀ yìí lò tí wọ́n bá lè ṣẹ̀mí tí wọ́n jẹ́ àkọ́kọ́ èèyàn tó kọ́kọ́ ṣe rere rí ìtawà ṣe lọ́wọ́ ìlẹ́yìn rẹ̀ àwọn náà ní àwọn sàhábà àǹdí ọlọ́run bá tó wá ṣẹlẹ́kùn ẹni rẹ̀ fún wọn. a ti wọn kíra kú ojúmọ́ lónìí ètò ìṣe mọ́fẹ́lá fáà èyí ní àsìkò tí a wà yìí a fẹ́ ṣàlàyé fún wa àwọn tí ó ní ṣe àwọn tó rọ̀ mọ́ àwọn ìdájọ́ nípa wípé ìdíyàn kan lè píkì tó bá wù ú nínú ẹ̀sìn àbí ẹbí dandan kó jẹ́ pẹ́sì kan nìyẹn gbọ́dọ̀ ṣe ní pàtó ẹlẹ́nà ní ti àfẹ́ bára wa sọ nípa níta mọ̀ ní ọ̀rọ̀ nípa àkídà ilé ìta ìṣẹ̀lẹ̀ fún wa bọ̀ a ti jíwe ta lọ́lọ́run fún wa báwo ló ṣe ti dẹdẹ láti mọ̀ pé ọlọ́run lọ́lọ́run a ti ṣẹlẹ̀ ilé fún wa ṣùgbọ́n àti kan báyìí òun náà ní ìdọ́rọ̀ mọ́ àwọn ìdájọ́ èyí tó dè mọ́ òfin ẹ̀sìn nípa wípé ìjẹ́ ní kálukú kan tiẹ̀ lè mú ètò òun lẹ́sìn àbí kan wà tó jẹ́ sìn tó jẹ́ dandan tá a gbọ́dọ̀ má ṣe àbí ọ̀rọ̀ ẹ̀sìn wà optional ìwọ lè ṣe léyìí mi lè ṣe na kankanáà náà ní gbogbo wa kankanáà náà lájọ ń sìn ọ̀fìlẹ̀ yẹn da ayé máwọn yẹn lọ́wọ́ lónìí ó dẹ̀ bùkátà sí àlàyé akọ́kọ́ náà fi bidaya aṣọ̀rẹ́ fún wa nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó péré kọjá wípé ọlọ́run ọba ò ọba kan ṣoṣo ni a ní kò lẹ́bí kò lára kò bí ma bẹ́ẹ̀ náà ni wọn àdèjẹ́ ká mọ̀ wípé ọlọ́run ọba ta sọ yìí onìkan náà lẹni tápá rẹ̀ ká gbogbo nǹkan òun náà nìkan ṣoṣo dẹ̀ni ẹni tó ṣẹ̀dá ayé àtọ̀run òun nìkan ṣoṣo òun náà ni ẹni tí ó ní àlìjẹ́nà òun náà ló ní iná ọlọ́run yìí nìkan ṣoṣo òun ló gbọ́ gbogbo tí gbogbo àgbáyé ń sọ àti ń ta fẹ́ sọ. n àlàkàn tèmi n àlàkàn tèmi n tó wà lọ́kàn títí wọn náà èdè tí mi ń sọ èdè táwọn ìgbìrà ń sọ èdè táwọn oríṣiríṣi àwọn èèyàn káàkiri àgbáyé fíǹsì ni àèdè táwọn eléyìí náà ń sọ india ni èdè tí wọ́n sọ ń bẹ èdè tí wọ́n sọ nílẹ̀ lárúbáwá èdè àwọn òyìnbó gbogbo àwọn èdè pátá ẹni tó gbọ́ tí náà ló dá òun ló dá ahọ́n tá a fi ń sọ òun ló dá àwọn ìran tí wọ́n sọ èdè òun náà ló dá. àwọn tí wọ́n ń bí wọn àtàwọn tí wọ́n ń bí ọlọ́run ọba yìí náà nìkan ṣoṣo òun náà lẹ́nu tá a ti ṣàlàyé fún wa pé òun náà kámọ̀ pé òun náà ló dá gbogbo nǹkan yìí wá ń jẹ́ kámọ̀ pé ẹni tó wá ti sọ pé kì í ṣe ọlọ́run ara rẹ̀ ẹni tó sọ pé ọlọ́run kan ló délé ọlọ́run ló dá tọ̀hún ẹ bèrè lọ́wọ́ orí bí kì í ṣe ọlọ́run ìdá tàbá tí ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn eléyìí ti ní bùkátà sí ká farabalẹ̀ káwo pé ṣọlọ́run ọba gbé ẹ̀sìn kalẹ̀ pé kíkó wá ṣe ètò òun kásá mú kàn kásá ti gboríṣiríṣi ọ̀nà àní kásá ti wọlé síbẹ̀ náà lọ́rọ̀ ẹ̀sìn kàlá ẹjẹ́ wo ẹ̀rí nínú alukur'an ọlọ́run àkọ́kọ́ nínú ẹ̀rí náà ni káwo ẹ̀rí tó wà nínú sọ́ọ̀tù Ali Imran. àyà ẹlẹ́ẹ̀kọkàndínlógún Quran three eh, verse verse eh, nineteen ọlọ́run bá sunday wípé inna ladhi inna dina inda Allahi islam ó ní dájúdájú ẹ̀sìn lọ́dọ̀ wọn ọlọ́run o ẹ̀sìgbọ́ inda Allahi ẹ̀sìn pọ̀ lọ́dọ̀ àwọn èèyàn wọ́n ní inda Allahi lọ́dọ̀ tó wọn ọlọ́run tó approve. ẹ̀kọ́ pìkínì ìjọba gbọ́ tán ẹsẹ̀ ń di ẹ̀sẹ̀ ni tí ò tí mo fi islam nìkan ṣe lọ́nà ó nìkan ṣe lẹ̀sìn tọ́rọ̀ wọn bá lọ́wọ́ sí ẹ jẹ́ kó náà gbọ́ kó tuntun gbọ́ alọ́lọ́wọ́n bá sọ fẹ́ sìn lọ́dọ̀ wọn ọlọ́run ó náà ní islam ẹ̀sìn tó wọn lóun ọba lọ́wọ́ sí káṣí ó mọ̀ pé ẹ̀sìn pọ̀ láyé rẹ pẹ́pẹ́ táwọn èèyàn fi ọpọlọ wọn gbé kalẹ̀ kẹ́ bí ṣetán ni ṣe darí àwọn èèyàn ṣùgbọ́n ń jẹ́ ká mọ̀ ó fi ń rinlẹ̀ ó ń kàn pa ó tẹnu wa létí ní Al-Qur'an lọ́pọ̀lọpọ̀ ààyè ó ní dájúdájú ẹ̀sìn ẹ̀rí inna ad-dīna dájúdájú ti ń ṣe ẹ̀sìn lọ́dọ̀ tó wọn ọlọ́run inda Allah àní lọ́dọ̀ wọn ọlọ́run ó ní kí ni al-Islam ẹ̀sìn Islam ni the religion of peace ìtàn sọ yìí kí ló fà á tó fi rí bẹ́ẹ̀ a sọ. So ohun tó pọ̀ fún wa nípa tó fà tó fi rí bẹ́ẹ̀ ẹni tó láyé ló lè ṣàlàyé bá ṣiṣẹ́ ṣe ayé fún wa òun ló júwe bá ṣiṣẹ́ ṣe òun ló júwe níta gbọ́dọ̀ ṣe àti níta gbọ́dọ̀ ṣe ń bẹ̀. bákan náà tó bá tún lọ wo àwọn ànábì ọlọ́run tó náà rán sáyé gbogbo wọn pátá látòkè délẹ̀ tí ò yẹ nìkan lẹ́nu wọn ẹ̀sìn tí wọ́n wá ṣe láyé náà ní ẹ̀sìn Islam. ẹjá quran

ẹ̀wò ẹ̀wò àwọn èèyàn ṣe ń kún gbogbo gbà ẹni tí ò ṣe dáadáa ń gbà tó ń bá lọ tá a bá ti ń gbélẹ̀ nínú sàárè táwa yí padà báyìí àwọn màlẹ́kà ọlọ́run á dá ẹ̀mí padà sí lára àwa ní ká màlẹ́kà bẹ̀rẹ̀ sí ṣe béèrè lọ́wọ́ rẹ̀ ajẹ́ ká mọ̀ pé ìbéèrè táwọn màlẹ́kà fẹ́ béèrè yìí kì í ṣe béèrè kan tó já pípọ́ máa fún ẹnìkan ru yàní tí ò ní kan ẹnìkan rárá o ìbéèrè tó yẹ pé gbogbo èèyàn gbogbo ẹ̀dá òun náà ni wọ́n á béèrè lọ́wọ́ rẹ̀ afẹ́dá tó bá sọ pé òun ò ní kú tòun ẹni tó bá rọrùn fún pé òun ò ní kú tọ̀ òun wá lè má náǹfààní àti fèsì àwọn béèrè yìí ìdí wàá rọrùn fún ẹnikẹ́ni láti má kú àkókò sẹni tó ń kó kú ṣùgbọ́n kò sẹni tí ò ní kú gbogbo nǹkan ni ò ní kárí láyé ṣùgbọ́n kì í ṣe bí ti kú bọ́lá wọn bá ṣe ṣètò ayé rèé pé ìdìmọ̀gbà tó ti jẹ́ kí ṣẹ̀mí kárí àwọn tá à ń ṣẹ̀mí nǹkan kan tó ṣe tó jẹ́ opposite ìṣẹ̀mí náà ni ètò kúrò láyé má fi ṣẹ̀mí má ẹ̀mí á kú ẹ̀yà kú àwọn náà kú ẹni tí ò fẹ́ kú á kú ẹni tó ń pàápàá ń wùn bí kó para rẹ̀ òun náà sì máa kú ẹni tó ń pààyàn sì máa kú tó jẹ́ ní sábà bí ipa àwọn èèyàn tó ń fi ìbọn pa àwọn àbóògùn àbí nǹkan burúkú ló ń lò làwọn sọ́dọ̀ ọ̀rọ̀ lẹ́kọ́ àtẹ̀lú làmọ́ sálì mọ́kìtò ká ní kó ṣe sòrò ẹni tó náà lọ pa yìí náà kó sì máa kú ńjọ́ kan òun náà tó náà rò fún gbàngbé nǹkan kan fi pa torí kò lè lẹ́tọ̀ọ́ sí property kò lè àbí kò lè ní ẹ̀tọ́ sípò kan tó ń dù wọ́n wá rí pé lámọ́ yìí tó bá sì ń bẹ láyé kò ní tóun lọ́wọ́ ìbájáde náà ti sòrò ni àtẹni tó pa àtòun tó pa àwọn méjèèjì náà tẹ́lẹ̀ òkú ni wọ́n tí wọ́n ṣe ń rìn lórí ilẹ̀ pẹ̀lú aláàyè eré yẹn ti dájú ṣáká tí yẹn bá ti wá kú ọ̀ràn yẹn náà ni kó fèsì àwọn kankan lọ́dọ̀ ọlọ́run nínú tí yóò di ọ̀ràn yàn kéèyàn fèsì náà ni ìbéèrè inú sàárè ẹlòmíín ṣe béèrè wípé ẹni tí náà wá jó ń kọ́ dùn wọnú sàárè báwo ló ti fẹ́ ṣe dáhùn ìbéèrè ṣe àwọn pé bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ náà ti gbọ́ ìbéèrè yẹn ìbéèrè ni lóòótọ́ o ẹni tẹ́já jẹ́ ń kọ́ mhm. ẹni tí ẹni tí ẹ̀sìn oríṣiríṣi ọ̀nà táwọn èèyàn gbà fi kú tí wọ́n padà sí wọn irú àwọn eléyìí wá ń ẹni táwọn èèyàn kan gbé tí wọ́n dẹ̀ lọ gún tí wọ́n ṣe bọ́ ṣe ṣe tí wọ́n jẹ́ àwọn ẹranko kan wà láyé tó ń sẹ̀mí pẹ̀lú àwọn ẹ̀dẹ́ èèyàn àwọn ń jẹ èèyàn wọ́n ju àwọn èèyàn wọ́n jẹ wọ́n wọ́n sì wọ́n wọ́n jẹ wọ́n subhanallahi alazim ah, tẹ́yìn ọba ti lẹ́sìn kò ní nǹkan kan láyé ju rádaràda lọ tó máa ṣe tó fi máa kúrò ń bẹ̀ nígbà bá kú tọ́ lójúmọ́ tó là pé yé ah, bó ṣe ríre ìyẹn náà ló fà tó fi pé yẹ káwọn ìjọba láwọn orí rédíò ni láwọn orí tẹlifíṣàn ni ó yẹ kí wọ́n fààyè gba ẹ máa sọ̀rọ̀ ọlọ́run dáadáa kó má tún jẹ́ pé àwọn afáàmọ́ dáná dáná náà wọ́n fààyè gbà láti máa sọ ọ́ torí àyè máa gbọ́rọ̀ ọlọ́run gidi kò jẹ́ káwọn èèyàn rí èsì ṣègbádùn ẹ̀ ń gbá ń pariwo lọ́tún pariwo lọ́tún réèpù réèpù kí ló fa réèpù réèpù lè déédéé wáyé tí kì bá ń ṣe àìmọ̀ ọlọ́run ẹni tó bá mọ̀ ọlọ́run kò ní súnmọ́ ìyàwó níyàwó kò ní súnmọ́ ọmọ ọlọ́mọ kò ní súnmọ́ ayaláya kò ní súnmọ́ ọmọ rẹ̀ tó bí nínú lọ́nà ìtọ́ táwọn èèyàn ń gbà fi súnmọ́bìnrin lónìí èèyàn ti mọ̀ wípé kíní kan báyìí wọ̀ ni kíní kan báyìí pọ̀ ni èèyàn rẹ̀ ti mọ ọlọ́run pé tíyàn bá ti lè ṣe é kódà tọwọ́ ìjọba ọba tiẹ̀ tó yàn sọ́lọ́run ọba ò rí yàn táwọn èèyàn bá ti mọ ọlọ́run báyìí eléyàá rọrùn láti lè rí eléyà rọrùn láti lè jẹ́ kí àwọn èèyàn tí wọ́n jìnnà sáwọn wà bàjẹ́ ṣùgbọ́n ìfẹ́ sìn òun náà ló jẹ́ kí wà bàjẹ́ pọ̀ òun ló jẹ́ kí wà bàjẹ́ gbilẹ̀ àìmọ́ ọlọ́run ni eléyìí ni ọlọ́run bá torí rẹ̀ gbé àwọn ànábì rẹ̀ dìde àtàwọn òjíṣẹ́ ó sọ fún ànábì sallallahu alaihi wa sallam wípé huwa alladhi arsala rasulahu bil huda wa dinil haqq ó ọ̀nà ọ̀rọ̀ òjíṣẹ́ àwọn tí ń ṣe Muhammad sallallahu alaihi wa sallam òun ràn pẹ̀lú pípẹ́kọ́ wá ju ọ̀nà fún àwọn èèyàn bákan náà wọ́n tún fi díìní haq ẹ̀sìn tí ṣẹ̀sìn òdodo àkílódé kọ́lá tó fi òdodo sára rẹ̀ tó ṣàfihàn ẹ̀sìn sára òdodo díìní àwọn ẹ̀sìn ọ̀sìn rọ́ ẹ̀sìn àlù táwọn èèyàn fi oríṣiríṣi ń tọ́lọ̀ ọba dá lónìí ẹ̀rí al-makhluq ya'budu al-makhluq ẹni tí wọ́n dá òun náà tún sinmi tí wọ́n dá bíi tiẹ̀ ìyẹn pọ̀ nínú ìṣesí àwọn èèyàn lónìí ìyẹn lọ́lọ́run bá ń pè wá sàkíyèsí tó ń bá wa sọ nínú Al-Qur'an tó fi ń jí ẹ̀sìn fún wa. ayé ilé ìta Eh, àwọn fáfàní àwa tí afẹ́fẹ́ yẹ̀wò Suratu Tawba àyà tẹ̀tì tẹ̀rì kàdà yẹ̀wò ń bẹ̀. ẹ jẹ́ ká tó wo ẹ̀rí ilé náà ká tó ti kún ní ojúmọ́ sèmi kó tó di pé àtúnṣe sinmi díẹ̀ fún mọ́dà àkéèdà wa. pé kò ní dúró àlàyé nípa àkéèdà ó pàtàkì púpọ̀ téèyàn fi rí ọmọ káfíìrì aya káfíìrì ẹbí káfíìrì ará àdúgbò torípẹ́lú mi lónìí kò lọ́rọ̀ rí lẹ́nu kọjá pé àkídà iná ni àkídà iná ni àwọn alákìídà àwọn oníkéré kan àwọn ẹ̀dẹ́ ní ká mọ èrè àìmọ́ náà ló fa gbogbo tó dàrú nínú ẹ̀sìn tó dàrú láwùjọ lónìí òun náà ló fa àfikájú rẹ̀ ẹ wáyé eléyìí náà tó tún kan ní àárọ̀ yìí ọlọ́run bá sọ ń bẹ̀ yìí pé wọ́n máa ń yẹ bìtàkù yọ̀rọ̀ yọ̀rọ̀ ìsìlámì dìínà fọlá yìí yọ̀kọ̀ bàlá mìíní òwúwọ́ fi àkírọ̀ tèmi náà lọ́kọ̀ tìrín ó ní ẹni kẹ́ni á ọ̀rọ̀ pàkàtà síbi tá a dé yìí o ọ̀rọ̀ nípa síbi tá a dé yìí o aláàfin kẹjẹ káwọn èèyàn tún ọ̀rọ̀ yìí gbọ́ lágbọ́ tún gbọ́ kí n tó torí àwa tá à ń sọ bí kì í ṣe ń torí àwọn tí ò tí ì mọ ọlọ́run tí wọ́n fẹ́ gbọ́ kódà kí n ṣe ń tẹ́lẹ̀ àwọn mùsùlùmí ní pàtàkì jùlọ ní tá à ń sọ pé jẹ́ káwọn èèyàn gbọ́ lágbọ́tún gbọ́ yìí bí kì í ṣe ń torí àwọn tí wọ́n rò pé táwọn ọba ṣe ìsìláàmù táwọn ọba ṣáà ti ṣe kankan ẹ̀rọ bí ìrọ̀rọ̀ lọ́wọ́ ẹlòmí á ní owó láìpẹ́ ìsìláàmù ńlá kan mùsùlùmí yẹn àwọn kan náà wọn ló kàn jẹ́ pé nǹkan tó máa ń ṣe wọn láì torí ọ̀lọ́ wọn ṣe lè ṣe fún yẹn in fact wọ́n náà alájì kan wọ́n náà fà kan àbí wọ́n náà mà kan tó jẹ́ alájà kan báyìí tàjọ gbélé ìwà àwọn ọ̀wà tó máa ń hù báyìí máa ń irritate mi ní láìkẹ́ ó ní ọjọ́ kí n islam ní bá ti ṣe islam ti pẹ́ islam wà òkè gan-an in fact power. wa he was a muslim in fact he happened to be the chief imam of kẹ́nìkan kẹ́nìkan <laughs> kí ló wá dé tẹ̀wá ṣe islam ẹ̀ wà táwọn mùsùlùmí kan máa ń hù yẹn ni àtẹ̀bá kan gbélé báyà ó máa yẹn burú jù àánú dákẹ́ iná tẹ̀jẹ́ mùsùlùmí burú àló dákẹ́ níwà burúkú lára ṣùgbọ́n lè yẹn kì í ṣe excuse fẹni tí ó fẹ́ gbà Islam má wu ènìyàn kọ́ ló fẹ́ sìn àní wọ́n ṣẹ̀sìn gidi kó o tó kúrò láyé torí tó ń ṣe lọ́wọ́ yẹn wàláhì ò lè mú dọ́dọ̀ ọlọ́run kọ́ ló ń gbà lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni ó lè mú ìyẹn dọ́dọ̀ ọlọ́run wọ́n wá jó lọ pàdé ọlọ́run láti kí àwọn á ní kí ló wá sí láyé wá ní ijó ló wá jó láyé ijó bò àbí wàá máa lọ tọ́ nǹkan kan lá wàá máa lọ pa ẹran sídìí ní àbí òkúta kan àwọn á gbogbo oríṣiríṣi ń táwọn èèyàn ń sìn tí wọ́n ń ṣe láyè àbíyàn ká máa lọ bọ ajá bọ màálù òkúta odò àbẹ́ni ká wá daṣọ bóde àwọn káde máa tẹ̀lé lẹ́yìn àní ọlọ́run àwọn rèé ọlọ́run àwọn rèé ẹ́ ìyá wa máa pè é lọ́dún wa máa pè é ní ẹ̀sìn kàlà kò lè jẹ́ bẹ́ẹ̀ ọba tó dá yóò kó pa nǹkan yẹn lọ́nà fún wa àwọn kan yóò ní kápá lórí nǹkan kan ẹni tó ní kápá lórí gbogbo ayé lọ́lọ́run ó dẹ̀ jẹ́ ká mọ̀ pé ẹ̀sìn kò pé méjì tó wọn ọlọ́run máa gbà lálẹ́ yá àmọ́ ẹni tí ó bá ti rẹ́sìn yẹn ṣe ó ṣorí ibú nìyẹn kọ́lọ́ má jẹ́ kí mi àti ṣorí ibú ṣùgbọ́n tí wọ́n ti rí ẹ̀sìn yẹn ṣe kí n ṣe Islam famarhaban bi ah, ẹni náà máa káàbọ̀ kó oríire o alẹ́kẹ́yàmọ̀ ó dé rọrùn fún pẹ̀lú àánú ọlọ́run ọlọ́run ọba sọ náyà yìí pé wọ́n yìí yẹ ẹ̀sìn míì lẹ́yìn ẹ̀sìn Islam ẹnikẹ́ni yóò tó bá tún lọ ṣe ẹ̀sìn míì wọ́n yọrọ Islam lẹ́yìn ẹ̀sìn Islam yìí yìí náà ní tó wá ń pè nǹkan náà lẹ́sìn lọ́dọ̀ ara rẹ̀ tó rẹ̀ pẹ́sìn lòun ṣe ẹ̀sìn míì lẹ́yìn ẹ̀sìn ẹ̀sìn ló tún kàn án kí lọ́lọ́run ọba wí onífọláyìn ọkọ̀ ìgbàlá mẹ́lì olóhùn ò ní gbà lọ́wọ́ ẹrú àwọn nígbà lọ́wọ́ rẹ̀ láéláé ẹ̀wọ́gbọ́lọ̀ tọ́nà bá lò lán lán ìtumọ̀ rẹ̀ ni pé kò ń ṣe tí yẹn ti ẹ̀ máa yẹ̀wò débi tí yẹn máa fi kàn sí dẹ̀ẹ́n tó mu wá wọn ò nígbà láéláé fàbàdà wa huwa fil akhirati minal khasirin irú ẹni báyìí ń jẹ́ gbọ́dọ̀ kíyámà kọ́dà nínú àwọn ẹni òfò òun náà ní irú ẹni bí àtúnwà ó ṣòfò ó rọ̀fò ó wá gúnlẹ̀ sẹ́gbẹ̀tẹ̀ òfò ọ̀rọ̀ ọjọ́ má jà ṣòfò má jà ṣe òfò láyé má jà ṣe nínú sàárì má jà ṣe ní gbangba ẹ̀yàmù ẹ̀yàmù ọ̀yà wa lọ́pọ̀nlé à ń rọ̀ wa ń tu wa ń bà wa à ń tún ń ṣàlàyé fún wa ń tẹ̀mọ́ra wa létí Islam nìkan lọ náà èyí tí ń ṣe ọ̀nà ọ̀nà ọ̀gbàlà ọ̀nà ọ̀là ọ̀nà kan ṣoṣo tí yẹn máa tọ̀ tó fi máa rí àlùjànnà ọlọ́run ọba wà lálẹ́ kí wọ́n fi máa di olùjẹ́sìn fọlọ́hún nítòótọ́ ẹni tó wáyé wá ṣẹ́sìn ọ̀nà kan ṣoṣo tí wọ́n máa tọ̀ tí wọ́n ti pé tí wọ́n bá ti tọ́ kó fọkàn balẹ̀ nítòkù lẹ́yìn ẹ̀fọ́ tán lójú èjì lọ yẹn kò ní ní ìṣòro kankan nínú gbogbo ẹ̀ lálẹ́ kìí àmọ́ lọ́dọ̀ tiẹ̀ nígbà wo ni nígbà tí bá ti sin ọlọ́run kó kúrò láyé ìwọ ni tí ò sin ọlọ́run kó kúrò láyé tó ń ṣe ètò òun tó ní táwọn bá ní ẹbí àwọn òun ṣe you know mobster ti pọ̀ sí that that is what they, they, they trail us on. Ah nǹkan tí wọ́n tì ní lélẹ́rí náà lèyẹn pé kí ni pé gbogbo ilẹ̀ gbọ́dọ̀ ṣe fà ìgbọ̀n ìgbọ̀n náà ti ṣe ní tí wọ́n tì ní lélẹ́rí nìyẹn pé church ilẹ̀ gbọ́dọ̀ máa lọ àbí ìwọ́n náà bá fi rò bẹ́ẹ̀ àná ọlọ́wọ́n ọba tó fà wà nábì rẹ̀ ránṣẹ́ sáyé kò sẹ́ni kankan nínú gbogbo ànábì rẹ̀ ní kìrìsìtẹ́nì kí ni gbogbo ànábì ọlọ́run mùsùlùmí ẹ̀rí pọ̀ ẹ̀rí pọ̀ eré tí ò ṣe èyí tí ó wà nínú alukoran kódà tó ṣiṣẹ́ kù nínú àwọn ìwé tó ṣìkù lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n kà lónìí tí wọ́n tún ń pè láwọn òbí ẹ̀sìn wọn ẹ̀rí kúnnú rẹ̀ bíbà ètò ń júwe pé àní ìsìláàmù nìkan ṣoṣo lọ́nà àní àwọn ànábì ọlọ́run ọlọ́run bá rán wọn sáyé ni wọn kì í ṣe ọlọ́run ẹ yé pé ànábì àyíká lọ́lọ́run mọ́ ẹ̀rẹ̀ yé pé ní àwọn ọlọ́run ẹ ṣe ti yé wa báyìí ni ẹ má sọ ànábì ànábì náà ni wọ́n ń pè lónìí ọ̀pọ̀lọ́hún mọ́ àwọn ṣéèkù kan ni wọ́n ń pè lónìí ọ̀pọ̀lọ́hún mọ́ àwọn náà wọ́n fi wọ́n ṣe àtẹ̀gùn dọ́dọ̀ ọlọ́run ni wọ́n táwọn ènìyàn bá ti fẹ́ òun náà làwọn náà ń fẹ́ ọ̀hún wẹ́ ọ̀fẹ́ wo pé ṣé tí wọ́n fẹ́ àti tí wọ́n ṣe ṣùgbà tọ́lọ́run mu àbí kò bá a mu ẹja mọ ọlọ́run ká ni ẹ̀sìn tọ́lọ́run bá lọ́wọ́ sí ẹ̀sìn pẹ̀lú orí ilẹ̀ ó pọ̀ rẹpẹtẹ ìlànà tí oṣù ńlá kalẹ̀ rèé ẹ̀ máa tẹ̀lé o ìlànà tọ́lọ́wọ́ bá náà ní kọ́ṣù stáǹsì yìí ọlọ́njọ́ ṣe wá ní mùsùlùmí tó gbé sí yeye já sórí rí tayé àtàrẹ́yàmù سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته